تمسك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك دعنا الأتكياء وأفصه أدوك فمو الله سبحانه وتعالى ọba tí ó tún ṣe ní rọrùn láti tún wọn pàdé pẹ̀lú àkọ̀tún ètò yín ètò wa ètò àlèhódà ilé tí mọ́ndé tí etí ìbọ̀ wa ní gbogbo ojoojúmọ́ báyìí nínú Ramadan abẹ́lọ́run ètò àlèhódà gbogbo ọ̀nà ìyówù tí oníkálukú wa ń gbà dá sí abẹ́lọ́ nǹkan mọ́pọ̀ wá ń pa. àmín. bákan náà kọ́lọ́hún náà bá ní kan nílẹ̀ tán lórí kọ́lọ́hún dúpẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. ní àkótán ọ̀rọ̀ lọ́jọ́ àná ni à ń sọ̀rọ̀ nípa sifatu alimari atu alimusulima ìròyìn tó jẹ́ ti àwọn obìnrin tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ àwọn obìnrin rere ìní à ń bá lọ ní ọjọ́ àná ìránniláì subhanahu wa ta'ala nírìní ni a tún fẹ́ tẹ̀síwájú torí pé àwọn òròyìn yẹn wọ́n tó bí oríṣi bíi mẹ́wàá ṣùgbọ́n tí a bá ń bá wa lọ lọ́jọ́ àná a ti ṣàlàyé àwọn òròyìn yẹn débi bóyá bíi ẹlẹ́ẹ̀kẹfà àbí ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀kẹfà náà la wà lórí rẹ̀ bí ta'ala lórí rẹ̀ ẹni a tún ti wá mọ wá tẹ̀síwájú lónìí nípa pé kí ni ìròyìn àwọn tí wọ́n jẹ́ àwọn obìnrin tí wọ́n jẹ́ àwọn obìnrin re tí wọ́n jẹ́ àwọn tó gbà síláàmù tí wọ́n jẹ́ àwọn tó ti lulẹ̀ dárí torí ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n jẹ́ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ à ń rìn fáàsì àwọn tí wọ́n lùgbà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ìjẹ́pá ànábì lọ̀gá wọn kó tó sìn dé gbogbo ọ̀rọ̀ àwọn sọ̀hábà àti àwọn ìyàwó wọn so lábala eléyìí ibẹ̀ náà wà ní olùbánisọ̀rọ̀ wọ́n ti tẹ̀síwájú ibi ìwà ẹlẹ́ẹ̀kẹfà yẹn ibẹ̀ náà ni wọ́n ti tẹ̀síwájú kó tó di pé a ìbéèrè tí a tún ní sí kọ́lọ́run kó bá ní sàlẹ̀ ìṣe nírọ̀rùn بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل عليه وعلى آله وصحابه وسلم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn àwọn ìtìsíwájú wa ọpẹ́ ẹ̀yìn ìtọrọ kí àti gẹ̀ fànẹ́bí sallallahu alayhi wa sallam àti ìbẹ̀ Allahu subhanahu wa ta'ala kó san gbogbo àwọn olùdúró ti Islam lẹ́san dáadáa torí pé iṣẹ́ ẹ̀sìn iná lélẹ̀ pé báwo ni àṣẹ níwà lókùnkùn nípa àlámọ̀rí ẹ̀sìn wa àti gbogbo àwọn olùtẹ́tí sí wa ọlọ́run kí ó ṣe lílo àwọn tá à ń gbọ́ kó ṣe nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. gẹ́gẹ́ bí fadilatul imam abu fatima bí wọ́n ṣe sọ fún wa pé a máa tẹ̀síwájú lórí àkórí ìbánisọ̀rọ̀ wa yìí tí a gbé tì lánàá tá a pè ní sifatul marhatul muslima àwọn òròyìn tó ẹ̀ka lára obìnrin mùsùlùmí. àwa bá ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn àlàyé wa tá a mú wa tá a dákẹ́ sí òun náà ni pé ìfìtìrọ́ọ̀mù zawj ìfìtìrọ́ọ̀mù zawj òun náà ni ìmọ̀ bọ̀wọ̀ ọkọ ẹni wàlkìyàmù bìhákìhì àti ìmọ̀ dúró nípa kíbáwò láti pé ìwọ ọkọ wa fún wa wàlhírsù aláàrọ̀ hátìhì a tún lójú kòkòrò kíbáwò láti ní jóbi tí ọmọ dàálà mú tí ó sì mọ nísìnyí bákan náà wọ̀tọ́ àtùhù fìtọ́ àtìlá àti ìtẹ̀lé àṣẹ ọkọ wa nígbà tí àṣẹ rẹ̀ ò bá ti yapa àṣẹ ọba adẹ́dà gẹ́gẹ́ bá nẹ́bí sọ fún wa pé lẹ́àtọ́ alima aluk fi màṣí àtìlọ́kọ́ ọ̀lì kò sí tẹ̀lé fẹ́ dá kankan àyè tẹ̀lé nìkan ní tẹ̀lé yányá nígbà tí tẹ̀lé rẹ̀ ọba ti mú wa rọ́ọ̀lù ọlọ́run ọba ọba adẹ́dà so a mú àwọn àlàyé wa fún wa lórí eléyìí ní àkókò fi lọ ní àná alhamdulillah a wá tẹ̀síwájú lórí ìròyìn ẹlẹ́ẹ̀keje tó jẹ́ pé gbogbo àwa tá a jóbìnrin a lè mọ̀ pé ipò làwa wà nínú àwọn àmì wọ̀nyí àwa náà tá jẹ́ ọkọ àwọn obìnrin bàbá obìnrin ẹ̀gbọ́n obìnrin ọmọ àwọn ìyá wa lóbìnrin amòkè báwo làwọn ìyá wa báwo ni wọ́n ṣe jẹ́ ìyá mùsùlùmí báwo làwọn ọmọ wọ́n ṣe jẹ́ ọmọ mùsùlùmí tá a sì lè jọ kópọ̀ nínú ọgbà àlìjẹ́nà àbí ọlọ́run kí ọ̀sẹ̀ mi wà rọ̀ kó jẹ́ kí islam ó jókòó síbẹ̀. ìròyìn ẹlẹ́ẹ̀keje òun náà ni al-iqtisadu fil ma'isha obìnrin mùsùlùmí dáadáa ó gbọ́dọ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì nípa ètò ìgbésí ayé rẹ̀ eléyìí la pè fún wa pé ó ní í ṣe pẹ̀lú ohun tá ń pè ní ilmọ̀lẹ̀ tẹ̀sọ́ọ̀dì economics ó kódà ọ̀kan náà àwọn ọ̀rọ̀ ọgbọ́n wọ́n ní al-iqtisadu fi nafaqo nisful ma'isha kéèyàn ọmọ ná níwọ̀ntúnwọ̀nsì kọ́mọ jẹ́ pé alánàájú ni kọ́mọ jẹ́ àpà kó sì mọ́ jẹ́ aláṣẹ ètò wọ́n ní eléyìí gan ìlàjì ìgbésí ayé ni lábẹ́ bẹ́ẹ̀ wá ni pé wa adamul israfi fi al-mahkali wal-malbasi wal-mashkali pé ìtumọ̀ tó kó sínú ẹ̀ ni pé ẹni yìí ò ní jẹ́ oníní àpà níbi jíjẹ àti ibi wíwọ̀ àti ibi àyè tí ó gbé torí pé láwùjọ lénìí àwọ̀sọ àwọ̀sọ ó jẹ́ kóbìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin mùsùlùmí kọ́mọ bẹ nínú àwọn tí àwọn òròyìn táàrí lára obìnrin rẹ kọ́ bẹ lára rẹ obìnrin mùsùlùmí torí gbogbo aṣọ tó bá jáde kọ́ ló fi jẹ́ kí mùsùlùmí lè wọ̀ pàápàá jùlọ àwọn tó bá yẹ ọmọ fi hòhò ara obìnrin hàn á rí i pé láwùjọ lónìí kódà aṣọ oorun ẹlòmíì ń wọ̀ jáde lọ sóde ìnáwó ara ní àpàlítọ́ pé owó tí ó sì fi rà á ẹlòmíì ò sú níwọ̀n bá ìwọ̀n ara rẹ̀ sòtú pé yóò ju ẹnìyí sínú oníní àpà bẹ́ẹ̀ náà ni níbi jíjẹ ẹlòmíì tẹ́ gbogbo gbà kò sí ohun tí ò lè jẹ bákan náà níbi gbígbé bí ọlọ́run bá ṣe ṣe fún ọkọ wa àyè ibi tó bá gbé kalẹ̀ fún wa láti gbé ká mọ̀ wò gba òní gba ló fi jẹ́ pé bá a ṣe mọ bẹ́ẹ̀ ni ká ṣe mọ daṣọ bẹ́ẹ̀ ni ká ṣe mọ jẹ kódà bẹ́ẹ̀ níbi tá a gbé torí pé ń ṣe kọ́ńbọ́ọ̀dù ń tó gbá ń tó àwo òun lójóbìnrin mi ò di alágbèrè lénìí kódà ilé ìlú mú orin tó gbajúmọ̀ lẹ́nu àwọn obìnrin láwùjọ tó yẹ pé kò tọ́sọ́bìnrin mùsùlùmí lẹ́nu wípé yóò fi rọ́bà tó lé ẹni ọba lọ́kọ tí ò ní àlè sí wọn ni yóò fi rọ́bà tó lé so ọlọ́run mọ́ fi ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyàwó wa àwọn ọmọ wa obìnrin mọ́ fi wọ́n sínú oníròrí kíròrí báyìí torí pé irú ròrí yìí irú ọ̀rọ̀ yìí àti irú òrìn yìí kò sínú ìròyìn obìnrin mùsùlùmí dáadáa tá a pè fún wa pé òun náà nínú àmì tá lára obìnrin mùsùlùmí ni pé al-iqtisadu fil ma'isha ìwọ̀ntúnwọ̀nsì níbi ìsẹ̀mí ayé rẹ̀ wà ádámùl ìsọ̀rọ̀fì fil mahkal wal malbasi wal maskani kò sì ní jẹ́ ó ní àpà níbi jíjẹ níbi mímu níbi wíwọ̀ àbí níbi àyè tí ó máa gbé kí ló fún wa nítọ́ka eléyìí òun náà ni ọ̀rọ̀ ọba adẹ́dà inú alukur'an tí allah subhanahu wa ta'ala sọ fún wa pé innal mubadhirina kanu ikhwana shayatin wa kana shaytanu li kafur ọlọ́run bá ní ẹ̀rí gbogbo àwọn oníní àpà onínàkúnà ọlọ́run ọba ní ọmọ ìyá èṣù ni wọ́n jẹ́ ọmọ ìyá ọmọ ya èṣù ni wọ́n bẹ́ẹ̀ ni èṣù taari yẹn ṣàìtọ́ọ̀nì ọlọ́run ọba ní aláìmoore ní sọ́lọ́run ọba rẹ̀ nítumọ̀ pé bá ti jẹ́ ẹni tí yóò fi èrò ayé rẹ̀ lóbìnrin tí síròyìn obìnrin mùsùlùmí lára rẹ̀ tí ń ń nípa ń ń pa níná nípa jíjẹ nípa mímu nípa wíwọ̀ nípa gbígbé irú obìnrin bẹ́ẹ̀ èṣù ti wọlé sí i lára ọmọ ìyá èṣù ni ló fi jẹ́ pé níjọ́ tọkọ ọba lè gbé àwọn bùkátà tó gbé wá láwọn bùkátà àṣejù yìí wàhálà ọ̀sẹ̀lẹ̀ wọn á lura wọn omi àkójáde sọ torí pé ó ti ọmọ ìyá èṣù ni èṣù sì ní aláìmoore ni bákan náà lọ́nà sọ fún wa ń bò mí pé wala tusrifu innahu la yuhibbul musrifin ọlọ́run ọba ní ẹ̀mọ́ náà ní àpà torí pé ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ oní àpà so eléyìí àwọn àyàtà àkàyí gan ó tó kí èèyàn ó ronú nípa pé kó kálukú jókòó àwa tá a jóbìnrin mùsùlùmí pé báwo láti plan ìgbésí ayé wa tá a fi bẹnu obìnrin rí tá a fi jà àwọn obìnrin àná tá a fi ní bẹ nínú olùná ìní àpà torí pé bí a bá wòye sí bá a ṣe gbé ayé so odò ayé yóò gbé ni lọ yóò sì ba ẹ̀sìn jẹ́ mọ́yàn lọ́wọ́ so a ní máa narùn sílé onílé látàrí eléyìí ló fi jẹ́ pé wọn bá ń tọkọ wá bá ń fún wa ká gbìyànjú báwo láti mọ mánéjì ẹ nípa níná sí ohun tá a wọ nípa ohun tá a jẹ àbí àyè ibi tí à ń gbé kódà káwọ ìyá wa Aisha radiyallahu anha wọn nígbà tá nàbì kò láyé tán àfàwà Muawiya tí ń bẹ lórí ìjọba ń gbani ẹ lọhùn fún ìyá wa Aisha ní owó tá a lè pè ní nǹkan bíi díríàmì lọ́nà ẹgbẹẹgbẹ̀rún lọ́jọ́ kan ṣoṣo ìyá wa Aisha wa fi gbogbo ẹ̀ ṣe sàárà ìyàwó wa jẹ́ni tí ń gbààwẹ̀ níjọ́ náà lọ́hùn ó wá jẹ́ pé inú tí wọ́n fi sínú níjọ́ náà ni atamaru wẹ̀lìmá òun wọ́n fi sínú níjọ́ náà ni èso làbídùn làbídùn àti omi tòun ti owó tí wọ́n kó fún wọn ni kódà nínú ìṣe ìyàwó Aisha torí pé owó tí wọ́n gbé àkékè lọ́fẹ́ kí n fi ṣe a rí i pé láwùjọ lẹ́nìí kódà a rí níbi tí wọ́n ń ròyìn ẹ̀yìn obìnrin dé tó jẹ́ pé gbogbo obìnrin kọ́ lórí bẹ́ẹ̀ àwọn tí ń sọ orú ẹ̀ ní ọlọ́mọba àtún wọn sí tí wọ́n ń sọ pé bí tálíkà bá fẹ́ yàwó tọrẹwà àwọn ẹni ẹlẹ́ni ọba fẹ́ ǹjẹ́ àwọn tó ṣáájú wa láwọn ẹni rè ǹjẹ́ torí pé wọn ò lówó lọ́wọ́ níbi wọn ṣe tálíkà sí wọn òróbìnrin rè fẹ́ wọn òróbìnrin tọrẹwà fẹ́ kódà wọ́n sọ débi pé tí obìnrin bá dákú tí yẹn bá ka yàásín yàásín ò lè jìn ṣùgbọ́n tẹ bá gbówó sí lórí ẹjẹ́ awokò tí wọ́n gbé yín sí obìnrin mùsùlùmí ọ̀bọ̀dọ̀ jọ́lọ́kànjúà yóò jẹ́ ní tí ìgbésí ayé rẹ̀ wà níwọ̀ntúnwọ̀nsì kódà níjẹ́ kí ìtumọ̀ mọ́ sọ́nù wákà lọ́dọ̀ àwọn bàbá wa kọsẹ́ mọ́ wa lára mo kẹ̀lé gbé wa àlèmọ́gbè e délẹ̀ wọ́n sọ pé àrùn mẹ́ta ní ń bẹ lára àwọn obìnrin wọ́n á sọ pé wọn ò lè sọ gbólóhùn méjì kọ́ mọ́ parọ́ wọ́n á sọ pé ẹlẹ́ẹ̀kejì ń ní tí wọ́n bá tọ́ ti rí náírà lọ́wọ́ àwọn èèyàn wọn ò kọ̀ láti lọ síbẹ̀ ló sì yẹ kọjẹ́ bẹ́ẹ̀ kọ́ àwa sì mọ̀ pé gbogbo bẹ́ẹ̀ ni gbogbo obìnrin rí tẹ́kọ̀ ẹ̀sìn náà la fi ń bá lò tẹ́kọ̀ islam lọ́mọmúláyà wa tẹ́kọ̀ al-iman òun ni tá a fi ń darí ìgbésí ayé wa. kódà dáadáa ara yàwá aisha yìí tá a sọ yìí ó débi pé tí yàwá aisha bá kó sàárà fún yàn tẹnìyàn wá sọ fún wọn wá sọ fẹ́ni wọ́n rẹ pé kó lọ kó sàárà fún yẹn pé kó dúró kó gbọ́ àdúrà tẹni táwọn rẹ sí ṣe fáwọn tẹnìyàn bá tọ́ bá nígbà mo kó fún wọn tẹ wọ́n ṣàdúrà báyìí wọ́n ṣàdúrà báyìí àwọn ni wọ́n wàá wí déédéé ohun tó wù yẹn wọ́n wí fún eléyìí ni ò sí lára sàárà tó pọ̀lọpọ̀ ń ṣe látàrí àgbọ́yé àyà pé innama nut'imukum liwaji illah la nuridu minkum jaza'an wala shukura. sọ̀rọ̀ pàwọ́ lónìí á fún bára ló àbí àdókọ́ sàdúà àbí tá a bá fún lọ́wọ́ yá sàdúà fún mi ẹ̀sìn sàárà rẹ̀ sóhun nìyẹn wọ́n ṣe sàárà fún ọ̀sán kankan kọ̀sán kankan sàárà rẹ̀ ti níṣẹ́ tí ó ṣe ìyàwó ẹ̀sán náà wá wí gbogbo ẹ̀ fún pé kì í ṣe pé sàárà tí mo ṣe fún ẹ nìyẹn ìdúró òun náà ni pé al-iqtisadu fil ma'isha ìwọ ìsíníwọ̀ntúnwọ̀nsì nípa ètò ìgbésí ayé wọn náà mọ̀ọ́rú ẹgbẹ́ tó ń ṣe eléyìí ó bímọ lónìí ẹ̀ máa sọ àbúrò ọ̀rẹ́ rẹ̀ ó ṣe freedom ọ̀ máa sọ ẹ̀ wá ń dá wàhálà lẹ̀ sínú ìgbésí ayé ara yín àti tọkọ yín látara àìsù ara yín al-iqtisadu fil ma'isha àdónípò obìnrin mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni adamu tashabbuh bir eléyìí òun náà ni pé obìnrin mùsùlùmí èfira rẹ̀ jọ ọkùnrin kàmọ́ sí bí ọkùnrin á rí pé láwùjọ wa lé ní àwọn jàlábíyà tó jẹ́ jàlábíyà ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ń wọ̀ láàrin àwùjọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n ń wọ àwọn ṣòkòtò káàkiri wọ́n ń wọ tọ́ọ̀pù káàkiri kódà ẹlòmíì àwọ̀ agbádá ẹlòmíì ń jọ bàbá wọn bá kú yọ wọ agbádá bàbá wọn tó kú yẹn tọ́wọ́ pé ìtì ló tún lè gbélú rẹ̀ ìwà eléyìí ìwà tá a fi dẹni ẹ̀kọ́ tá a fi dẹni tẹpẹ tọsí lọ́dọ̀ ọba adẹdà ni torí pa anabi sallallahu alayhi wa sallam lọ sọ fún wa pé Ọlọ́run ọba sẹbilé gbogbo obìnrin tí bá ń fira rẹ̀ jọ ọkùnrin ó yìí sẹbilé gbogbo ọkùnrin náà tí bá ń fira rẹ̀ jọ obìnrin obìnrin mùsùlùmí ọwọ àbọdọ fira ẹ jọkùnrin láwọn ọ̀nà wo fi máṣíhì níbi ìrìn rẹ̀ kọ́bọ́dọ̀ mọ́rin bí ọkùnrin ṣàwùṣàwùṣàwùṣàwù kọ́bọ́dọ̀ mọ́rin bẹ́ẹ̀ wàláàfin kàlámìhì kò sì fáfáfá àdámọ́ ń bẹ fún kó wà o ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ọ́ kọ̀ǹtúrò ara rẹ tó fi ní jọkùnrin wàlá fi libáàsìhì kódà níbi aṣọ tí ń wọ̀ kò gbọ́dọ̀ jọkùnrin àbí níbi nǹkan kan yóò tọ́lọ̀ ń bá pè ní ẹ̀sà fọkùnrin obìnrin ò gbọ́dọ̀ gbéra rẹ̀ síbẹ̀ ẹ̀dí àmọ́ ọlá ká mọ àyè ibi tọ́lọ̀ wọn bá gbé wa sí. ká sì rántí kápẹ́ ajẹ́ obìnrin kì í sàbùkù àfa kan ní ìjẹ́ mudhakar wọn wà má tadhkiru ismi wà máa tàní ìsúfààrẹ̀ nílé hilal tí n bá sì wí wípé ìfún ìjẹ́ obìnrin yín mi ta fẹ́ ló ń bẹ̀ ni pé kì í sàbùkù ni fún yín ìjọkùnrin tiwa náà sì túmọ̀ pé a ti jó lórí ire àwọn obìnrin lọ káwọn obìnrin torí pé wàhálà yìí ti dáyé débi pé láyé lénìí ara wọn tó jẹ́ pé feminist ni wọ́n gbogbo nǹkan pátá ni wọ́n fi ń bá àwọn ọkùnrin fàápẹ̀rẹ̀ rẹwà jẹ kódà táwọn bá débi páwọn ọ̀fẹ́ mọ jẹ́ mrs mọ́ kí ló dé wọn parẹ́ gender equality à àdánwò lélẹ́yìí o tí èèyàn bá fira rẹ̀ sípò ibi tọ́lọ́wọ́n bá dáa sí torí pé àwọn àyè kan bẹ tọ́jọ́ pé tọ́ọ́ bá lọ fẹ́ ṣe bí ọkùnrin ń bẹ omi ó mú ọ bẹ́ẹ̀ nílẹ̀ ó sì gbé ọ mì dúró ní déédéé bọ́lá wọn bá ṣe dá ọ àti kò tó gbé ọ sí àìdúró láyè ibi tọ́lọ́ ń gbèyàn sí kò sí ohun tí gbẹ̀yìn rẹ̀ jàbùkù lọ lọ́wọ́ àwọn ẹ̀dá tọ́lọ́ wọn bá dá tàjọ ń gbáyé àti lọ́wọ́ ọba adẹ́dá ìyàn tó á tọ́ sí èpè lọ́dọ̀ àwọn nǹkan tọ́lọ́ wọn bá dá ló fi jẹ́ pé nínú hadith tá a kà tààrà múdìẹ̀ wá fún wa ń bẹ̀ ẹ mọ̀ kó ànábì tún sọ fáwọn obìnrin lábẹ́ ká má fẹ́ra wa jọ ọkùnrin ànábì ní ibi dandan ọlọ́run ìgbéjìnà síkì ọlọ́run kọ́ mọ ọba obìnrin tí ń sorunkúrun ìyókù hadith tá a kà tẹ́nìyẹn o àbí ẹni tí ń so fún wọn. bákan náà ànábì tún ní ìgbéjìnà síkì ọlọ́run kọ́ mọ ọba ẹni tí ń farun péńpéjú àtẹni tí ń fa fún wọn ànámísọ̀ wọ́n mọ̀tànámísọ̀ torí pa afẹ́ soge yìí náà ni o ẹ̀já wà wọ ọkùnrin náà kọ̀lẹ́tọ̀ táwọn farun péńpé ju wa. bákan náà wọ̀lúwàásìmù wọ̀lúmùsítáwùsìmà àwọn tí ń sọpá àtàwọn tí ń sọ fún wọn àwọn tí wọ́n tẹ́ra wọn lẹ̀ tí wọ́n ń sọ fún àtàwọn tí wọ́n ní pámánẹ́ǹtì rẹ̀ ni o kì í ṣe pé láàlì tí wọ́n ń ṣe lé ní tí wọ́n lẹ̀ mọ́ ọwọ́ yẹn lópin ìgbà tóbìnrin ọba ti display rẹ̀ fọkùnrin ọlọ́kùnrin kò sí lè fi ń bẹ̀ ṣùgbọ́n ìtẹ́ẹ̀sì tọ́jọ́ pé ọmọ bẹ́ẹ̀ lọ gbére kódà àti rí obìnrin nígbà tí ní ẹ̀fẹ́ wọn ń jó àwọn tàtijọ́ yẹn ni wọ́n á fa abẹ́rẹ́ ọ́ fi kọ orúkọ ọkọ rẹ̀ sí ikùn rẹ̀ níjọ́ ìyá dé ọkùnrin yìí lù ú pé kọ́lọ̀ pa orúkọ òun rẹ̀ nínú ikùn rẹ̀ eléyìí èèwọ̀ ni nínú ẹ̀sìn èsì mọ́ jẹ́ kéèyàn lẹ́tọ̀ sí ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́run ọba téèyàn ní bẹ́nu ẹni ìkẹ́ bákan náà ni pé wal mutafallija àti àwọn olùgbẹ́ ìjì ọlọ́run ṣe eyín tiẹ̀ ní eyín tí ó fọ́n pọ̀ ni kò sáàfo láàrin rẹ̀ ṣùgbọ́n kẹjú à pé òní ìtìsọ́dún ní màáyíṣà o sì fẹ́ fi rẹ jọ ọ dúró bí ọlọ́run bá ti da ọlọ́run ti dá ọ dáadáa ọwọ́ afẹ́ gbẹ́ ìjì ń ti pa so ọwọ́ nìkan lọ bọ grand eyín rẹ̀ kún kọ́sá ní àlàfo díẹ̀ wọn náà fẹ́ dèjì wù mí so o sì mọ̀ pé bá a ṣe ní èjì wù mí náà látún ní eyín fún jowó ó túmọ̀ pé kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún bọ́n bá ti ń kí àwọn kẹ́pẹ́ èjì wù mí lágbájá wọ́n sì mọ̀ pé wọ́n náà ní eyín fún jowó ó túmọ̀ pé oore ń bẹ ń bi méjèèjì ká mọ́ ní ọ̀kánjúà ká bẹ nípò obìnrin mùsùlùmí tọ́lọ́run ọba gbé wa sí ìjẹ́ mùsùlùmí wa ni ká dúró níbi àṣẹ ọba adẹ́dà láti rí ọlọ́run ọba eléyìí ni ìròyìn ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni ká mọ̀mọ́ fẹ́ra wa ju àwọn ọkùnrin ìròyìn ẹlẹ́ẹ̀kẹsàn òun náà ni pé obìnrin mùsùlùmí ọbọ̀dọ̀ jẹ́ tí ó lẹ́kẹjú aláàtọ̀ àti wà nàwáfìl mínà sọ̀lá àti wà síyámi wà sọ́dàkọ̀ àjẹ́ tí ó lọ́kẹjú nípa kí báwọn lánàá ó àwọn sọ̀lá wa ti wà ṣèbáàrí ẹ̀ ń tọ́jẹ́ kàtíbà àwọn obìnrin láyà nẹ́bí sallallahu alaihi wasallam sí asúmọ̀ òkọ yẹn tọ́lọ bá nẹ́bí pé àbá ò lọ́jẹ́ àwọn obìnrin ń lọ sójú ogun wọn gbogbo sẹ́ẹ̀sì pátá ìrun jama wa nẹ́bí sáwọ̀ wà lẹ́yìn pátá jókòó àtàwọn omi táwọn sọ̀rọ̀ nǹkan àkókò àgbà òun ti wá sí jẹ́ ànẹ́bí wa ni bẹ́yìn náà bá sàfarì lára ọkọ yín ẹ lóyún táìmù tẹ́ fi ru oyún ìrọbí ọmọ ìfọmọláyàn ìfọsọ ọkọ yín ìdáná fọkọ yín gbogbo ẹ ti dípò wàhálà táwọn ọkùnrin náà ń ṣe ní sẹ́ẹ̀sì yẹn ọlọ́run ó kò tì í nà fún yín. a rí i pé ìlọ́kẹ́júà àwọn obìnrin mùsùlùmí lélẹ̀ àwọn ọ̀tàná tí ò sí lára ọ̀pọ̀lọpọ̀ wọn lè ní kódà arínú ìyàwó ànẹ́bí sallallahu alaihi wasallam ìyàwó Afsa níjọ́ tí ọ̀rọ̀ dà wọ́n pọ̀ àtànẹ́bí sallallahu alaihi wasallam tánẹ́bí ni ọmọ wa lọ lé yín mọ̀ ṣe ìdá pé ọ̀nkájọ́ pé ọkọ̀ kọ̀ fọ́rọ̀ ọlọ́run lọ́rùn yẹn sànẹ́bí ọ̀rẹ́ màlẹ́kà sànẹ́bí sallallahu alaihi wasallam ó ní wà nẹ́bí dá Afsa padà torí pé kí ni bọ́ọ̀ ọlọ́run ní ìwọ Jibril sọ fún ànábì pé bọ́ọ̀ bá tiẹ̀ wo nǹkan kan mọ́ lára inna ha la sawwamatun qawwama obìnrin kan tí mọ́ gbààwẹ̀ gbáà iná ẹ̀ ní Hafsa pé wo ní ẹ̀ mọ́ lára pé ẹ̀sìn dùn la bákan náà ni pé la qawwama ẹnìkan tí mọ́ ṣe tahajjud lóru tí mọ́ kírun fọlọ́run tí èéfì rárẹ̀ ni wo ní ẹ̀ mọ́ la pàápàá jùlọ ni pé àwọn nǹkan méjì tá a dákọ̀ yìí kódà inú ìyàwó wa anabi inú alìjẹ́nà ni anabi sì dá a padà. sallallahu alayhi wa sallam. ilé yìí lọ ń dá wa padà sípìlẹ̀ ohun tá a mọ̀ torí ẹ̀ fẹ́ra wa tánibí rìpọ́ọ̀tù fún wa tọ́wọ́ ṣe ẹ̀sà fún wa nínú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn pé tún ka olùmọ́ra àlẹ́ àrùbáyì tánibí kà fún ọmọ fẹ́bìnrin torí nǹkan mẹ́rin anabi ò pé ká mọ̀ wo ẹwà fífẹ́bìn o kò ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ pé òun ni ó lékè nínú ẹ̀mí wa èyí tó gbọ́dọ̀ jẹ́ adélékè tá a gbósùbà fún tẹ́pá wàá sẹ̀ kó àwọn yòókù sábẹ́ rẹ̀ òun náà ni ẹ̀sìn awari pé ẹ̀sìn yìí ọlọ́run fi ròyìn yàwó ànábì sallallahu alaihi wasallam tó látàrí báyìí a mọ̀ wá sí àwọn ìbàdáàtì wa eléyìí ò ká jì sọ́fìn àwọn ìbàdáàtì tí ò lẹ́rì pẹ́kọ̀ wa ni wọ́n mọ̀ wá dà kí sọ́tún wọ́n mọ̀ dà wá kí sókìsì tọ́jọ́ pé ìwọ́lọ́mọ jó káàkiri láàrin àwùjọ ìwọ́lọ́mọ gbé mẹgafóònù káàkiri ìwọ́ tí ò yẹ kí ohun rẹ tẹ́kọ̀ òun rẹ níwọ̀ntúnwọ̀nsì ni àtàtọ̀ máa ń bẹ níbi sọ̀láàtì ó ní ohun tọ́jẹ́ dẹ̀dẹ̀ fún wọ̀ wọ̀ tó ojóbìnrin torí pa afẹ́sẹ̀sìn afẹ́sẹ̀sìn ẹ̀sìn wa gbọ́dọ̀ wà níbàámu kó ṣe wẹ́kú pẹ̀lú ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam torí yóò tá a bá pè lẹ́sìn nǹkan méjì láwò ńbẹ o bí ó ti sí méjèèjì ńbẹ ìyẹn tàṣedànù ni aláwọ̀kọ́ ni al-ikhlas ká ṣe é nítorí ọlọ́run tí ń túmọ̀ pé àníyàn wa ó gbọ́dọ̀ jẹ́ khalisan li wajhi illah ẹlẹ́ẹ̀kejì ni al-mutaba'a kó ṣe déédéé báwo làǹdẹ́bì ṣe ni a ṣe àwọn tó bá nẹ́bí lògbà là ń sọ fún wa nínú àwọn obìnrin yìí àtàwọn ọkùnrin tó bá wọn lògbà báwo ti wá ṣe wá jẹ́ mùsùlùmí iná làwa náà pera wa àjẹ́nà tí wọ́n wọ̀ la fẹ́ wọ̀ kódà àmọ́ sọ pé àwa látò lẹ́yìn ànẹ́bí ọlọ́mọyàwá yà ànẹ́bí ṣùgbọ́n iṣẹ́ wa àti iṣẹ́ ànẹ́bí sallallahu alaihi wasallam kọmọjọ́ra wọn parallel lines ni ọlọ́run dákun tú ẹnì kọ̀ọ̀kan wá sí àtẹ̀mí àti wọn náà torí pé ìmójútó ẹ̀sìn àtàwọn sẹ́yìn nàwáfíìl tá a sọ yìí tóbìnrin tó á lẹ́nu àlà láti pé bọ́ba gbáwẹ̀ tọ́jà àwẹ̀ súnà ọbọ̀dọ̀ gbàyọ̀ndà lọ́dọ̀ ọkọ rẹ̀ àìgbàwẹ̀ nígbà tá à ń bẹ lábẹ́ ọkọ̀ àfáàní àmọ́ ṣe ìsúnmọ̀ ká mọ́ gbàwẹ̀ ọ̀wá ní gbàyọ̀ǹda bọ́kọ bá wọlé tó bá ní eré ìfẹ́ yá ọjà àwẹ̀rẹ̀ ni ò tó ọba ja òní lẹ́sìn àwẹ̀ oṣù tọ́jẹ́ lẹ́sìn wájú ọlọ́run so àwọn ará ajóbìnrin náà mélòó wa alukurahan ká gbìyànjú ká gbájúmọ́ ká mọ́ ka alukurahan ká mọ́ sì rántí ọlọ́run lóǹdí wọn bẹ́sìn ti pa wá láṣẹ pàápàá jùlọ béèyàn ọba tiẹ̀ wá jẹ́ni tó mọ àwọn àkàrò púpọ̀ tọ́ba tiẹ̀ jẹ́ pé lójú àwọn àṣkáàrù tá a mọ̀ sí nínú nígbà tá a bá jín lójúmọ́ náà ni pé a jín láàárọ̀ àṣàṣkáàrù ìgbà tá a wà níjòkó kan àṣàṣkáàrù ìgbà tá wọ tọ́lẹ́tì àṣàṣkáàrù a jẹ àṣàṣkáàrù ìgbà jẹ tẹ́ àṣàṣkáàrù a wọṣọ àṣàṣkáàrù àwa ní ọbẹ̀ nínú àwọn adh-dhakirina Allaha kathiran kathiran ń sọ ọ pàtàkì ká sì mójútó káwọn àtàjọkùnrin náà ká sì tírèèni àwọn obìnrin wa lórí rẹ̀ wọ́n lè jẹ́ obìnrin rẹ̀ torí pé tíṣẹ́ ti wá bá wà lìjẹ́nà tíṣẹ́ ti wọn ò gbé ti sàáfẹ́ ká obìnrin lọ́tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run mọ ìyá èmi àti ìyàwó tèmi nínú àlìjẹ́nà àti wọ́n ní àtàwọn ìyá wa ọlọ́run jẹ́ àjọ bẹ́ẹ̀ kájọ mọ ríra wa torí pé yóò burú díẹ̀ kò sì ní dùn mọ́yàn tó kí wọ́n wà láàjẹ́nà tó ga jù kọ́ wa jẹ́ ẹni tó jẹ́ ní tiẹ̀ àjẹ́nà tó rẹlẹ̀ lọ́wà tó ìjẹ́ pé ìgbádùn tó ti ń bẹ láwùjọ náà tó ga jù ẹni tí ń bẹ nílẹ̀ ọ̀lọ́ opportunity àti lọ dán wò bá fa wa Ibn Qayyim ṣe ṣàlàyé náà tẹ́ra wọn hadil arwa ila biladil afra ṣùgbọ́n àwọn tí ń bẹ lókè lè wálẹ̀ ìgbádùn tí sì ń bẹ pẹ̀lú wọn lókè déédéé rẹ̀ ní ọmọ tẹ̀lé wọn gbà wọn bá lọ ń bẹ ara alẹ̀ wọ ẹni tí àlùjẹ́ náà wa òun náà ni pé àǹtẹ̀kùnà ìmùràt àǹtẹ̀kùnà àmìrà tún bil ma'ruf nàhíyà tún anil munkar. obìnrin mùsùlùmí òun náà gbọ́dọ̀ jẹ́ olùmọ̀ pàṣẹ dáadáa ó sì gbọ́dọ̀ mọ́ jẹ́ olùmọ̀ síyàn lọ́wọ́ níbi ìwà àbàjẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé àǹtẹ̀kùnà dáìyà ilal khair yóò jẹ́ olùpèpè yóò jẹ́ dáì olùpèpè sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba fi awsati nisa allahu akbar fi haúsàtì nìsà gbà wá tà ń gbọ́ wa obìnrin mùsùlùmí ó jẹ́ olùmọ̀ pèpè sójú ọ̀nà ẹ̀sìn rẹ̀ pàwọn yẹn láṣẹ dáadáa sí wọn lọ́wọ́ níbi ìwà àbàjẹ́ láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ fi haúsàtì nìsà láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n torí pé kí ni lè ànà rìjà àlà torí pàwọn àtàwọn ajọ́kùnrin lólùpèpè àwọn kẹ́kẹ́ ń bẹ tó jẹ́ pé àní lè là mọ́lẹ̀ yóò wíwo lẹ́nu wa àwọn obìnrin ó sì mọ́ jù wá lọ tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ nǹkan oṣù obìnrin àfa lè ka tí àti ọ̀pọ̀ ṣùgbọ́n tó bá di kí wọ́n ní kóbìnrin kọ̀ọ̀kan wọ́n jáde kọ́ máa sọ̀rọ̀ ibi tí ń ṣẹlẹ̀ sí yóò lè túra alẹ̀ fóbìnrin ẹgbẹ́ rẹ̀ ju ọkùnrin lọ. so látàrí báyìí ni pé obìnrin yóò pèpè sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run nígbà tó bá nímọ̀ ń pa rẹ̀ láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ torí pé irú wọn bákan náà ni wọ́n jọ rí eléyìí níròyìn ẹlẹ́ẹ̀kẹwàá tó jẹ́ pé ọ̀bọ̀rọ̀ bẹ lára àwọn obìnrin ṣùgbọ́n wàá sábà táwọn pé èèyàn sójú ọ̀nà ẹ̀sìn ló fi jẹ́ pé a ní bùkátà sí pé àwọn obìnrin wa káwọn ní ọlẹ́kọ̀ọ́ tàwa fẹ́ kí wàhálà mú wa dàrú àwa tá a jọkùnrin ló fi jẹ́ pé ìyàwó àfa kóun ní ó gbìyànjú wọn náà kó tíra rẹ̀ wọ́n tí ọkọ rẹ ní ọ̀fà náà gbìyànjú kó kó tíra rẹ̀ àwọn ọ̀bẹ́ẹ̀rì ẹ̀sìn tó ní bùkátà sí àwọn nǹkan tó ní tàbí sin Allah subhanahu wa ta'ala ẹ ìyàwó àwọn tí èsì mùsùlùmí ẹni tí ò lọ sílé ìwé tó gba ẹ̀sìn ọmọlẹ́yìn kọ́ọ̀lù lẹ́nìí wàláhì wọ́n gbìyànjú yóò mọ lọ bible school yóò mọ bíbélì kà kí ló tí wọ́n ní ọmọ alukur'ani kà látijọ́ ètò olóò ti jẹ́ ìyá àfà látijọ́ ètò olóò jẹ́ ìyàwó àfà látijọ́ ètò jẹ́ ìyàwó mùsùlùmí sókọ lásán láàfi jẹ́ mùsùlùmí ni ni pé a jùra wa lẹ̀ fọlọ́hún a gbogbo àwọn òròyìn tí wọ́n sì mọ̀ wa ọbọ̀dọ̀ bẹ ní ara wa tá a fi jẹ́ obìnrin mùsùlùmí dáadáa naam. jazakumullahu khairan ọlọ́run bá ní san olùbánisọ̀rọ̀ ní ẹ̀sán olóore fún àǹfààní wa tí ẹ fẹ́ sèkún lọ́wọ́ fún ètò yìí tó àlèhúdà léyìí tí ó Account number one is zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine bẹ́ẹ̀ ni àkáǹtì nọ́mbà wa ní Jaiz Bank àkáǹtì wa náà pẹ̀lú gbogbo àwọn ìwà mẹ́wàá tí àwọn olùbánisọ̀rọ̀ wa ti kà síwájú afẹ́kún wọn tara báyìí tara ṣàṣà àpẹẹrẹ nínú àwọn obìnrin rere tó ṣe pẹ̀lú àwọn ìwà mẹ́wẹ̀ẹ̀wá yìí ọfẹ́ pèsè wọn lára bí ò pèsè wọn lára rí yẹ́nyẹ́ tán wọ́n mú wọn fún wa lápèjúwe nínú ọ̀rọ̀ wọn. alhamdulilayi tá a bá ní ká máa kà nínú àwọn obìnrin àná gẹ́gẹ́ bí àkọrẹ tẹ́ ẹ béèrè tá a rí àwọn wàwọ́ mẹ́wẹ̀ẹ́ wáyé lára wọn tá a fi mọ̀ pé ta la wàá fẹ́ jọ torí pé àwọn tó ṣáájú àwọn alásìkò wa nú ẹ̀sìn náà ló yẹ ká jọ a rí obìnrin tó pọ̀ gbáà ṣùgbọ́n ká mú èèyàn kan kódà òun èsì ìyàwó ànábì sallallahu alaihi wasallam kódà àbákẹ́ ibi ìyàwó ni ká mú arábìnrin kan nínú àwọn ìyá nínú àkọọ́lẹ̀ wọ́n á máa pè wọ́n ní màlíkàtù nígbà míì táwọn kẹ́ńdílákọ́bù wọn ni wọ́n tá ń pè ní rùmẹ́ìzọ́ọ̀hù níbò míì àwọn míì ní gòmẹ̀ìsọ́ọ̀hù àwọn míì ní zahalatu ló kọ wọn àwọn míì ní rùmẹ́ìlà ṣùgbọ́n obìnrin wo la ń sọ yìí ìyá alùbáríkà ọmọ sùlẹ́yìn òun náà ni ìyá anas. radiyallahu anhuma. anas tó ṣe bọ̀ yìí anabi sallallahu alayhi wa sallam. sọ́kúnjọ́ anabi ti wọ mẹ́tẹ́nì ìyá rẹ̀ fà fún ọwọ́ àlọ́mọdún mẹ́wàá ìyá wọn ìyá àfàwà Anas radiyallahu anhu ìyá àfàwà Anas ìgbà tá nẹ́bí sallallahu alaihi wasallam tá nẹ́bí wọ̀lú Medina ìyá àfàwà Anas gba Islam ṣùgbọ́n ọkọ wọn ti ń jẹ́ Malik náà pé àmọ̀ pé Anas bùnú Malik ló túmọ̀ pé ìyẹn lè mọ ọjọ́ kọ mùsùlùmí kọ́ mọ́ jẹ́ mùsùlùmí Malik yìí òun ọ̀gbà Islam ìyàwó gba Islam ọkọ ọ̀gbà Islam ìyàwó wa ń ba sọ̀rọ̀ títí títí kó tiẹ̀ tó di pé àkótọ̀ níbo lá á pin gàárì ìwà ń pè ọkọ rẹ̀ sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run pé ẹ̀yin náà ẹgbà síláàmù ẹgbà síláàmù ìyá yìí wá ń kọ́ ọmọ láfi ní obìnrin ọ̀jẹ̀ dá ìyà tó ń fi àwùsáàtì nìsà láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ìwà ń nu ọmọ rẹ̀ la ilaha illallah yọ ọmọ kọ́ ọmọ rẹ̀ lẹ́kí àbára sọ pé á ah, la ta'alamihi adal kalam mọ́kọ́ ọmọ rẹ̀ ní la ilaha illallah ọkọ ń sọ fún bẹ́ẹ̀ ọkọ wá sírìn àjò lọ sílùú Ṣáàmù ìyàwó òun sì ti jẹ́ mùsùlùmí bàtó sẹ́rìn àjò lọ sílùú sam nírí àjò yìí lọ́kọ́ tán sí. ìyá anas sì nífẹ̀ẹ́ anabi onífẹ̀ẹ́ islam ló fi fọmọ rẹ̀ fún anabi pé kọ́mọ jẹ́ bọ̀yì fún anabi bàtọ́kọ rẹ̀ wá kú ká lè mọ̀ pé tá a sọ pé alákọ̀ọ́kọ́ ni iman tó jẹ́ pé obìnrin tí máa ń bá ọkọ rẹ̀ bẹ́tọ́jú obìnrin mùsùlùmí àbẹ́ tí ò tí ì wọlé ọkọ ohun tí ó pàtàkì lẹ́mìí rẹ̀ ni pé ẹni tí mo fẹ́ fẹ́ sẹ́ni tó ní imani nítorí pé imani tiẹ̀ gangan náà jàsùbíyà àwọn tó mọ̀ pé ń jàsùbíyà yóò mọ fara wọn ni pé obìnrin rẹ kọ́ fẹ́ ọkùnrin rẹ ọkùnrin rẹ kọ́ fẹ́ obìnrin rẹ naam ọkùnrin tó wà lọ kọnu dá nígbà tó parí tí ọkọ rẹ bọ́sálì kìyàmà ní ọjọ́ kẹ́nà a sọ̀rọ̀ òun náà sì jẹ́ kẹfìrí òun ní òtí gbàsílám ìyá Anas wa ń sọ fún pé a ìwọ bàbá pé wà nìyí pé ní ẹ máa fẹ́ wẹwà fẹ́ ọkùnrin tó bá jẹ́ pé ní dúkìá oní dúkìá ṣùgbọ́n gbogbo nǹkan yẹn kọ́ lèmi ń wò ó ní kódà máa mísìlùkà yọ̀rọ̀ kì í ṣe irú ẹ̀ là á rìjẹ́kì ọ̀fà rẹ̀ pàfẹ́ tó bá wù ẹ́ ní pòun fẹ́ fẹ́ ní tá pàfẹ́ ṣùgbọ́n wàhálà kí n nà kàmúrúhù káàfìrù ṣùgbọ́n kẹfìrí ni ọ́ ò nígbàgbọ́ nu ọlọ́run kọ́kọ́rọ́ la yuslihu li kọ́tọ́kọ̀ kí n fẹ́rù ẹ̀ ìwọ náà tó ń gbọ́ àtọ́jọ́bìnrin mùsùlùmí báyà lè lẹ lọ gbogbo àwọn ọmọ wa tó ń bẹ ń lè pé mùsùlùmí lẹ bá lọ ọ̀tọ̀ ni ń tẹ́ ẹ̀ nàmọ́ tẹ́ lọ fẹ́ ẹlẹ́sìn mi fẹ́ àbí náà torí owó ọwọ́ sọ pé a ọ̀dà lóòótọ́ dúkìá ń bẹ lọ́wọ́ rẹ ọláàánú àbútọ́lé àwọn fún ah mo mọ̀ kóbìnrin dáadáa nìwọ náà kì í ṣe báyìí ni ọ̀rọ̀ rẹ kì í ṣe báyìí mọ̀nà ah òun á ní kí ni báwo ni ṣe òun ó ní a sọ̀fùrọ̀ òní wọ́n bẹ̀ ìdọ́ ọ̀hún ohun tó fẹ́ràn jù ní góòlù ní sọ̀fùrọ̀ ọ̀hún àti fàdákà tó bá ti kó góòlù àti fàdákà wà fi ṣe sàdá àkí fún ọ ọ wá sọ fún un pé ó ní lákòókò tèmi wà yìí o èmi ò fẹ́ góòlù ń fẹ́ fàdákà ṣùgbọ́n inni huridu minka al-islam ohun tí mo fẹ́ lọ́dọ̀ rẹ tó pìrìsẹ́ǹtì tó fi rí mi fẹ́ òun ni islam tó bá ti gba islam vadaka mahari ilé yẹn ni owó orí mi òun ni dáórì mi ń béèrè nǹkan mi lọ́wọ́ rẹ mọ́ à ẹ jẹ́ wàá wò láwùjọ wọn náà mọ̀ kí wọ́n ní kí n kírun wọn lọ́lọ́tí ni wọ́n ń tọ́ọ̀gì ni kò sí òun ò pé olọ́sà tẹ́wọ́ lọ́rùn tí ọba fẹ́ tẹ́ ọmọ yìí kódà gbọ́ pé obìnrin mùsùlùmí mi ń bẹ tí ó sọ pé òun pèrífà kó wọn fẹ́ non muslim láwọn ọkùnrin torí pé àwọn ni ò tiẹ̀ ní ronú páwọn fẹ́ ìyàwó kejì ẹjẹ́ awo ibi tí kórira kẹlòmí mọ́ bàbá káfọ́ pé méjì lọ́dọ̀ ọkọ bẹ́lòmí ìdè so ṣùgbọ́n ọ pèfà àwọn tó jẹ́ pé yọ ní mọ́jẹ̀múnú ẹ̀sìn rẹ̀ pé àwọn ìfẹ́ ìyàwó méjì ṣùgbọ́n ó lè lálẹ́ ọgọ́rùn kan tó sì ti gbàgbé pé láàrin àwùjọ tá à ń bẹ̀ yìí náà láyé tá à ń bẹ̀ yìí ara àwọn tó jẹ́ pé ohun tó jẹ́ wọ́n yálé ìjọsìn wọn ni pé ńgbà wọn ti níyàwó méjì báyìí àwọn náà lọ yálé ìjọsìn wọn pé ilé ìjọsìn àwọn oníyàwó méjì nìyí tábàlọ̀ béèrè tán ní ìlú tiwa ń lù sàkí ń bẹ bẹ́ẹ̀ láwọn tó ẹ fúngbà wọn fẹ́yàwó méjì tí wọ́n lé wọn láwọn ilé ìjọsìn àwọn náà lọ dá ilé ìjọsìn wọn lẹ̀ tó bá padà béèrè àmọ́júwe fún ọ tó sì béèrè lẹ́tẹ̀tẹ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà. ni pé ọwá ni ẹni tó jẹ́ pé kò jẹ́ mùsùlùmí òun ló wọ̀ a jẹ́ pé ìmánì rẹ̀ àmì táàrí lára obìnrin mùsùlùmí ó ṣàfẹ́kù lára rẹ̀ tí ń bẹ lára ìyá Anas radiyallahu anha. ọwá ni ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ìgbà tó ní ohun tó fẹ́rẹ̀ nípa ní ọ̀yẹ́jú ọ̀rọ̀ yìí ó ní ọ lọ sọ́dọ̀ ànẹ́bì ni ọwọ́ a lọ sọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n ní bó ṣe yọ ànẹ́bì ń sọ pé àbótọ́lẹ̀ ayọ̀ tí ìsìláàmù ayọ̀ fẹ̀rẹ̀ ìsìláàmù ìmọ́lẹ̀ ìsìláàmù hẹ̀ lójú rẹ̀ so lérí sàdáàkì iná ni ìyá tọ́lá ló fi fẹ́ àbó àbí ọmọ sùlẹ̀ ló fi àbó tọ́lá inú rìwáyà mi nù tọ̀bàkọ́ ti ti àfáwà Sa'ad kọ́dà àwọn ti ẹ̀jọ́ yé wa pé wàkà náà ti da iyà tó ń wà iyà wọ́n ní olùpèpè sójú ọ̀nà ẹ̀sìn iná ẹ̀ ní ìyá Anas radiyallahu anhu pé ó ń dáwà ni ṣùgbọ́n báwo ni ṣe dáwà rẹ̀ wọ́n ní torí pé ń jọkẹ́ ń bẹ nígbà tí àbútọ́lẹ́ àwa tí wọ́n ń wù rẹ̀ tọ́fẹ́fẹ́ tí ń kọnu fẹ́dà ìwà sọ fún pé ìwọ bàbá tọ́lẹ́ alasta ta'lamu anna ilaaka alladhi ta'bud innama huwa shajar ṣé o mọ̀ pé ọlọ́run tó ọlọ́run tó ẹ̀já wo dá obìnrin tí ó sì dá wà nìyẹn o ọkùnrin tó wá bá tó wá kọnu fẹ́ dà hmm. pé tọkùnrin obìnrin bá ṣe dá wà fún ọkùnrin yóò pé láàrin rẹ̀ síra wọn ìbáyọ̀ wá kọnu dàwọ́ náà àbáwọn ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ ní public ọwọ́ ni wọ́n ìnàmà ó ní igi tó ẹ̀yin lè gbé e léèrè ó ní bẹ́ẹ̀ ni ọwọ́ ni ama tẹ̀sítẹ́hí tẹ́sí jùdùlẹ̀ xasọ̀bà tó bìtùmẹ̀ àrd ojú ó tì ọ́ wọ àbútọ́lẹ́ àtọ́lọ́ fẹ́fẹ́ mi igi tẹ́ ẹ gbẹ́ lèrè ọ̀wá ń ferí balẹ̀ fún ìwọ ọ̀tọ̀ fẹ́ jọ́kọ̀ tèmi. onítọ́ ohun tèmi rí ni pé tí ọba ṣe táwọn ọwọ́ ọba ṣe ní pẹ̀lú àdìsí aláwọ̀kọ́ ni pé àǹtẹ̀ṣe adà allah ilà ilà ohun tó yí ọ ni kò nígbàgbọ́ nu ọlọ́run pé ọjọ́ sì fẹ́ lómi ìmọ̀lẹ́yìn ọlọ́run ọba allah kó o sì gbà nẹ́bí sallallahu alaihi wasallam gbọ́ tó o bá ti ṣe bẹ́ẹ̀ ń fi ọ ó ní lá uridu minka sadaqan ń fẹ́ sàdá kí mi lọ́wọ́ rẹ mọ́ pé pírísẹ́ǹtì ẹrù ìyàwó dáwórì nfẹ́ nkankan mi ọwọ́ ni dàáyì ni ata àǹdò wọn náà ni jẹ́ kí n lọ ronú sí i ọwọ́ àlọ́ nígbà òde ọgbà fún ọlọ́run àdìsí ilé iná lálàáfíà ọwọ́ o sì ashadu Allah ilaha illallah wọn ní túmọ̀ pé kó tó lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kódà wọn ní ìyá anas wàá sọ fún anas ẹ̀kọ́ tá a tún kọ́ mẹ́rin pé ìwà anas dìde lọ so igi fún Abu eléyìí ni ẹ̀kọ́ pé ọmọ ẹni tá a bí obìnrin tó ti lọ́kọ rí tó ti bímọ bẹ́ẹ̀ wá wà nírìn àjò tàbá àwọn tọ́jà àwọn òbí rẹ̀ wọn ò jẹ́ mùsùlùmí ṣùgbọ́n wọn àtọmọ rẹ̀ tó ti bí síbì kan jẹ́ mùsùlùmí tó bá fẹ́ lọ́kọ ọmọ téèyàn bí mọ́ sí bàbá yìgì fún ìyá rẹ̀ tí ó fi ìyá rẹ̀ lọ́kọ ẹjá wo Islam ọmọ ẹni tá a bí ọmọ wa yóò fi ìyá rẹ̀ lọ́kọ òun ni ó jẹ́ bàbá yìgì fún ìyá rẹ̀ torí pé obìnrin yẹn so yìgì láì ní ẹni tí ó jẹ́ wàlíyò wàlíyò fún eléyìí bẹ́ẹ̀ ẹ̀kọ́ kan táàfì rí lára imani lára ìyá anas ní ọjẹ́ dá ìyá olùkókò sójú ọlọ́run òun àti pọ́ǹtì ẹlẹ́ẹ̀kẹwàá náà àwọn ọ̀rọ̀ ìsìfàtò alimarha alimuslima ọ̀wá dúró síbẹ̀ ìgbà tí àbútọ́lẹ̀ a rí i pé ìròyìn ẹlẹ́ẹ̀kẹta náà pé kọjọ́ lọ́kẹ́júà òun náà ti wà lára rẹ̀ èkìtì sọ́ọ̀dù fi àyíṣà ó ní wọn fẹ́ góòlù òun ọ̀sẹ̀ kìnìkan ọ̀fẹ́ fàdákà ìsìláàmù lòun fẹ́ ìròyìn pé yóò tún dún ní òun náà tún ti ń bẹ lára rẹ̀ nínú àwọn òròyìn tá a kà ìgbà tó wá fẹ́ àbútọ́lé àtàbútọ́lé àgbà fìlàmù tán àbútọ́lé àwa jẹ́ tóun náà lásánà mọ́sálásí mọ́ lọ kí òun mọ́sálásí dáadáa òun ló tírèèni ọkọ rẹ̀ dáwà tiẹ̀ ó ṣe kí ni ó ṣe fọkọ rẹ̀ láti ní ẹni tó béèrè pé sóbìnrin lè ṣe dáwà ó lè ṣe dáwà ṣùgbọ́n kì í ṣe bíi tọkùnrin torí pé kò sí ọgbọ́n tóbìnrin fẹ́ dá sí ẹ̀yin náà ti ń gbọ́ yóò mọ díhùn bíi ọkùnrin yóò mọ sọ̀rọ̀ tágbára tágbára bíi ọkùnrin yóò wá kó sábẹ́ àwọn tọ́lọ́run ní ìgbéjìnà síkẹ̀ ọlọ́run gbogbo àwọn tó ti fọ́ọ̀lù sí irú bẹ́ẹ̀ ọlọ́run ṣàtúnṣe wọn kó ṣàtúnṣe àwọn ènìyàn bá kù sí. torí pé ńgbà míì ìgbónára ẹ̀sìn ó lè jẹ́ yẹn ó ṣe é bí ó ṣe tọ́ tá a sì wò ó pọ́ bá a bá sì ti ń pera wa sákè ìsìkájọ ọmọ gbọ́ torí pé àtọkùnrin àtobìnrin lájọ ní bùkátà síkájọ tán òjọ ṣe ṣùgbọ́n kálukú ni ó ní ẹnu àlá rẹ̀ báwo láàrin tá a fi ní gbàṣẹ́ ẹ̀tọkùnrin ṣe tá ìdáhùn sí àfa tó pè wá níjẹta tó béèrè ìbéèrè lè naam gbàtọ́ wá fẹ́ àbútọ́lẹ́ atán ọwọ́ adi lọ́jọ́ kan àbútọ́lẹ́ alọ sí mọ́sálásí ọmọ wọn ò gbádùn ká lè mọ àfaradà àwọn òròyìn mẹ́wàá yẹn ká mọ wọn náà mọ mú tọ́ẹ̀kọ́ bá ń kọ́ kalẹ̀ ọmọ tó bí fún àbútọ́lẹ́ ọ̀wá gbádùn ọmọ ìwà bọ́sálì kìyàmà àbútọ́lẹ́ ọ̀sì tí ì ti mọ́sálásí dé àdìsí eléyìí náà ọlá láàfíà ń bẹnu muslim kọ́hún naam ọwọ́ ni ah ìní túfọ̀ ọmọ tó kù yìí fọkọ mi ìgbà tọkọ ti mọ́sálásí dé ọkọ ń béèrè rẹ kwe pé báwo ni ọmọ torí àkókò wa báwo lára ọmọ tí ó lára rẹ ti balẹ ọmọ yìí ti kú ó ní ara rẹ ti balẹ ọwọ́ agbóúnjẹ fọkọ rẹ lára ohun tá a sọ pé ìtìrọ́mù zawj fún ọkọ náà àwọn ìròyìn ó rí pé ń bẹ lára obìnrin rí fọkọ ó gbóúnjẹ wá fún ṣùgbọ́n ìtìrọ́mù tí wọ́n mọ̀ sọ yìí àwọn ọ̀rá kọ́ lẹ̀ ibi tí irọ́ sì ń tọ́ mọ̀ sọ pé ẹ ànẹ́bí ni tóbi bá gbóúnjẹ kalẹ̀ fọkọ rẹ̀ kó kúnlẹ̀ tí kọ́ wá sa òkúta sí. àbẹ́gbà tó bá ti lálàáfíà àwọn ògbé e jáde pẹ̀tọ̀ àwa náà ti rí o náà ọwọ́ gbóúnjẹ fọ́kọ rẹ̀ ọkọ jẹun fata aṣáó wọ́n jọ jẹun musanna nìyẹn àwọn méjèèjì jọ jẹun òun náà lára ìgbà tí wọ́n jẹun tán ọgbọ̀n bẹ́ẹ̀dì wọ́n sùn lórí bẹ́ẹ̀ lórí lórí ibùsùn wọn fàtàtọ́ yìí àbẹ́tì obìnrin yẹn wá túnra sí ó túnra sí ara fẹ́ ọkọ rẹ̀ ẹ̀kọ́ wà nù ọ̀rọ̀ ìyá wa ti tẹ́lẹ̀ yẹn bá wọ̀ èdè láàrin wa àtọkọ kọdọ ọmọ òwò tó pàdé sọ pé nínú àmì tá a fi mọ obìnrin o ní ìzáàna zọrta ilé ha sàrọràtìkà tọpẹ tọ ọba wù ó báyìí inú rẹ ó sì mọ ọdún tọrọ bá ń bàjẹ́ tẹ́lẹ̀ ara sifatul marha alimusulima tọkọ rẹ bá ń wù ọ inú rẹ ó sì mọ ọdún pé masha allah ìmìlẹ Ọlọ́run ṣerú eléyìí fún ìsìnfẹ́ mórí nkówólé ṣùgbọ́n wọ̀ wọ́sọ dáadáa rí lẹ́yìn ìjọ tó bá fẹ́ lọ sóde ìnáwó afasọ tòmẹ́tò. kódà abọ́tọ́ da ọkọ̀ rẹ̀ òfin jẹun rí bóyá náà wẹ̀ iná ẹ̀ lọ́ọ́ yọ̀ kan lókè pé kó fi mú kọ táwọn ìbá tún lọ tán ó ti tàwọn ayán. náà ọwọ́ amúra dáadáa ọ wọlé tọ ọkọ rẹ̀ ọkọ gbòòrùn ọkọ rí i pé èèyàn ló múra dáadáa yìí ìgbà tí wọ́n wá wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọ́n ṣeré tán wọ́n ṣeré ìfẹ́ wọn tó dọ́dọ̀ ara wọn àwọn tó mọ kú fún tíyàwó tẹ ọmọ kalẹ̀ ni wọ́n ń sọ fún ọkọ rẹ̀ báyìí ọfẹ dàbí ọ̀rọ̀ habur rijal tí mo sọ fún wa kọ́ di sọ́ọ̀lẹ̀ nílùú Yaman ẹ̀rì tí mo lọ́rọ̀ yẹn jọra wọn ọwá ni ìwọ Abu ha kí lórí sí tí ẹnìkan bá gbé nǹkan sọ́dọ̀ ẹnìkan tọ́wọ́ adé pé ń gbà ní bàbá wa adéjọ́ tó fẹ́ gbà ṣé yóò gbé e fún àbí ò ní gbé e fún à oníkílódé yóò gbé e fún ni ẹ̀já wo àwọn obìnrin ya ọ̀dẹ̀ tó ń gbà kọ́kọ́ wọn lẹ́kọ̀ọ́ ta kò ní dá ìyá tó wá ìyà olùpùpù sójú ọ̀nà ọlọ́run ẹ pé ọwọ́ bá rí bẹ́ẹ̀ o ọlọ́run ọba àhárọ̀ ìbùnẹ́kà ọmọ ọlọ́run fún un náà afúnṣọ ni ó gbé sí ọlọ́dọ̀ ni súnmà kọ̀bádọ̀ hu eléyìí fàtẹ́sì wasbir ẹjá wo obìnrin tó jẹ́ dá ìyá tó wà ìyá ó ní ọmọ rẹ tó já fúnṣọ rẹ ọlọ́run ti gbà á sọ́dọ̀ ara rẹ o fàtẹ́sì níran kan ẹ pé ọ gbẹ̀sán lórí ikú ọmọ rẹ tó rá níbi tí tó ti já tó pa ọmọ ẹni láti sàkà fún wa ikọ̀ ọlọ́run ó bá àwọn mọ̀lẹ́kà pé fẹ́ já ìṣú ọkàn rẹ ní samuratul fuwad wọ́n wá pé bẹ́ẹ̀ ni ìgbà ẹ gbọ́mọ rẹ̀ kí ni ń wí wọn ò pé ó dúpẹ́ fọ́lọ́run ó yìí ṣe ìsìtìrìjà ọlọ́run wá pé ibnu lahu beitan filijanna ẹ kọ́lé kẹfún náà aljanna ilé yẹn ẹ wá sọ olùkọ́ ẹ mọ̀ pé ní beitul hamdi ilé ọpẹ́ iná ẹ̀ ní ti dáhìyàtú wá ìyá ìyá wa ya anas rumezau àbí malika tí wọ́n ń sọ fọkàn wọn pé lẹ́kàn ẹ̀kọ́ gbẹ̀sán lọ́dọ̀ allah subhanahu wa ta'ala wasbir kò sì ṣe sùúrù lágbàáyà pé alladina isa asabatu musibatun qalu inna lillahi wa inna ilayhi rajihun ulaika alladhina tọ́lọ́wọ́n bá ń ròyìn wọn alayhi salatu min rabbihim wa rahmatun tó pé ìkẹ́ ọlọ́wọ́n mọ̀ bẹ̀ fún wọn pàtó bá ti ní sùúrù tó ọ fahamidallah nígbà òsè bẹ́ẹ̀ tán wọ́n dúpẹ́ fọlọ́n inú wa bí ọkọ ó ní pàmìtì ó túmọ̀ ọ̀pẹ́ tá a bá ti sí wọ́n ti kọ́kọ́ ṣeré wọ́n ti ṣera wọn ọ̀yàwó sọ̀tọ̀ à ń fa pé kí ló dé bẹ́ẹ̀ wá fàtì pé ó tó ìta àṣèyí náà ọmọ kú ló bu ọmọ mọ́lẹ̀ lóòtú fọ̀ fún mi tá a tọ́ fi jọ lájọṣepọ̀ ìwọ obìnrin yìí ah ọ̀dà inna lillahi wa inna ilayhi raji'un alhamdulillah ọkọ síbẹ̀ ṣùgbọ́n nù ń bi nígbà alẹ́ mọ́ ọkọ wẹ̀ ọdájú lọ sílẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọba anabi kírun àárọ̀ àṣùbà ọwọ́ ni wà anabi orí mórí ni ah báyìí báyìí báyìí báyìí níyàwó mi sè ọmọ kú fún wa ó tún tújú kásìmí ó túra kásìmí tá a fi ṣe é anabi wa sọ fún pé barakallahu lakuma fi ghabiri lailatikuma ọlọ́wọ́n ọ̀fà àlùbáríkà sí àjọṣepọ̀ tẹ́ ẹ ní ní òru ànẹ́kò tó wá dọ̀mí yìí. Ah! oorun tí wọ́n sùn jọ náà ọ̀dọ̀mọ̀ àwọn ọmọ tí wọ́n bí nígbà wọn bímọ yẹn tẹ́ pẹ̀lú ọmọ tí wọ́n bí wọ́n gbé lọ bá anabi sallallahu alayhi wa sallam anabi ṣe tàníkì fún tọ́jẹ́ làbídùn tánibì fàáhùn rẹ̀ kó ahùn ọmọ yẹn kódà nínú àkọọ́lẹ̀ wọ́n ní àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ bí ìpele mẹ́wàá ni gbogbo wọn jẹ́ hufatu li kitabillah gbogbo wọn hatira ọlọ́run ba. kódà ọmọ pé ní ìyá àwọn olùhatira ọlọ́run umu suhada ìyá àwọn tó kú sójú ogun ẹ̀sìn ipò obìnrin yìí pọ̀ gan. nínú ẹ̀kọ́ tó tún wà ńbẹ̀ gẹ́gẹ́ bí àfa wa Nasiruddin al-Albani nígbà táwọn àwọn sàlàyé àtàwọn àfa mi, wọ́n ní lára pé obìnrin yẹn jóbìnrin dáadáa tí ń mójútó ìwọ ọkọ rẹ̀ lóbìnrin mùsùlùmí dáadáa òun náà ni pé sàmọ̀ pé tí òkú bá kú fún obìnrin mùsùlùmí tí ọjọ́ kọ rẹ̀ gangan ìgbélé ọjọ́ mẹ́ta ọlẹ́tọ̀ tá a ṣe tó kú bá kú fún ni tí ó bá ti jẹ́ ọkọ ẹni wọn wá ní ó túmọ̀ pé ìṣe rẹ̀ ifi hàn wá pé ó sì fi ń lọ́lá fóbìnrin tí ó bá jẹ́ pé ọkọ rẹ̀ ló kú yálà ọmọ ni àbẹ́ni yóò tó bá kú fún tó bá wò kí ọkọ òun ní bùkátà sí òun tó fẹ́ bóun lájọṣepọ̀ àbọ̀fẹ́ bẹ̀ òun sẹ́kan ó lè mọ́ ṣe ìjókòó ọjọ́ mẹ́ta fókù yẹn láti fi satisfy ọkọ rẹ̀ láti fi tẹ́ ọkọ lọ́rùn láti fi mójútó wọ ọkọ rẹ̀ kọ́kọ́ rẹ̀ náà kọba àlè gbádùn rẹ̀ ló fi jẹ́ pé ẹni ọmọ kú fún ọyẹ kó ní ojókòó gbélé ọjọ́ mẹ́ta ọwọ́ wò pé ìwọ ọkọ náà tún ti kọlura wọn lábẹ́ rẹ̀ àwọn àfọ onímọ̀ mú jáde pé a jẹ́ pé ọtọ́ fóbìnrin ó fi ń da tí ó bá pé ọkọ rẹ̀ ló kú àyè lọ jókòó síbi òkú kan tó kú fún wọn débi pé ilé rẹ̀ ọmọ wa dàrú pé ẹ̀ ń sẹ́mọ̀ pé òkú kú fún mi ni ọmọ bọ̀dá mi ló kú ọmọ kíníkà ló kú ilé rẹ̀ ọmọ wa dàrú so wọ́n ní ọ̀ọ́lọ̀ bá wọn kẹ́dùn ṣùgbọ́n kì í ṣe dandan iná ẹ̀ ni kò ṣe tààsíyà ìjókòó gbélé ọjọ́ mẹ́ta látara pé à ń ṣe ìmójútó ìwọ ọkọ wa tabájóbìnrin dáadáa ẹ wá já wà àwùjọ lẹ́nu kódà òde tí ò nítumọ̀ àwọn àlọ́ ń sùn kalẹ̀ ń bì náwó tọ́ba tiẹ̀ jọkọ tí ò ní jẹyọ kan lọ sàpótí kó sádánwò èwo tiẹ̀ làbùrọ̀ sùn káàkiri sáwọn èèyàn jẹun lóru ni èmi máa sọ sáwọn èèyàn jẹun lóru ni Abu Fatima. àbúrò wọn fẹ́ ro ti kúlà fún mi. ti kúlà ni wọ́n fẹ́ ro hmm. wọ́n kó síbẹ̀ látàárọ̀ ni ó sì dẹ̀yìn aago méjì ẹ̀ tó parí ìnáwó kí ló dé àwọn obìnrin mùsùlùmí tá a mọ́ lọ sùn kálẹ̀ kì í ta bá nínáwó. aburú leléyìí aburú gbáà ni a fi lè wálẹ̀ a fojú ṣe wálẹ̀ ká káwa náà chẹ́ẹ̀kì ẹ̀ wò pé ṣé nǹkan kẹ́ ọmọ sí ìsìláàmù wa ìjóbìnrin dáadáa wa látara àrò àwọn eléyìí obìnrin mi ò sì fẹ́ lọ náà ọkọ rẹ̀ ní ó pe a mọ́sọ̀ mi lẹ́nu gbogbo àwọn ìyàwó bákẹ́ náà ẹ̀kọ́ gbogbo wa mọ́ rí táwọn ọkọ kí wọn bá ní kàkún kò túnmọ̀ kó ní wá kó ní òní ní ìkàkún ìyàwó àkàkún ìyàwó rẹ̀ so ó túnmọ̀ kó àwọn àwọn obìnrin wa àwọn ní ó sì mójútó ara wọn láti lè jẹ́ obìnrin mùsùlùmí dáadáa eléyìí ni àwọn ẹ̀kọ́ tá a rí lára ìyá Anas àlọ́ a rí i pé wọ́n jẹ́ olùpèpè inú àpẹẹrẹ olùpèpè sínú ẹ̀sìn ṣùgbọ́n fi haúsá ti nì sáà bá a ti sọ ní ẹ̀lẹ́lẹ́ torí pé àwọn àyà tí àwọn onímọ̀ mú wá náà ni pé kò sọ́gbọ́n alukoran ni mọ́ dìhùn obìnrin tí ó ṣe bi síbi ọkùnrin yóò dìhùn yóò fakọ sọ̀rọ̀ bíi tọkùnrin so sókí sí ìbéèrè afa wa Jelil Gbọ́lágadé ta sọ pé níjọ́ tá a bá débi ọ̀rọ̀ nípa àròyìn àwọn sifatul marhatul muslima ìdáhùn ọjà dé ń ní ṣókí iná ìlélẹ́yìí ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tọ̀ fẹ́ mọ̀ pé èèyàn ò lè fọ́ọ̀sì èèyàn pé kọ́ gba ohun tí ó yé wọ tó jẹ́ pé òun lọ́lẹ́tọ̀ àmọ́ ọbẹ̀ lọ́hùn nítorí pé ìdáyà irishad ní ń bẹ lọ́wọ́ àfa òní wàásí ìdáyà kéèyàn ó mú lò ọlọ́run ní mọ̀ sí tàwọ́fíìkì rẹ̀ fún yẹn àtẹ̀mí àtẹ̀yìn gbogbo ibi tá a kù sí tá à gbọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ tí wọ́n ṣàlàyé fún wa ọlọ́run kò sí tàwọ́fíìkì káwa náà ó lè gbọ́ ká lè dùnràn ká lè tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run eléyìí ni ọ̀kan nínú àwọn obìnrin rí tó pé àwọn ọ̀wà mẹ́wọ́ ẹ̀ wáyìí ọ̀fẹ́ ẹ̀pin ni ara wọn ti ṣe ìyá àfa wa Anas bin Malik àwọn abẹ́lọ́n àwọn ìyá tó bí wa àwọn ìyàwó wa àwọn ọmọ wa lóbìnrin ọlọ́mọba àṣà àwọn náà lóbìnrin mùsùlùmí dáadáa. àmín ọlọ́run sì mọ́ gbàgbé àwa náà. ó sì mọ́ gbàgbé àwa náà ṣùgbọ́n ohun tá a lè fi ríṣẹ́ yìí ṣe ni pé ẹ̀kọ́ wò là ń fún wọn ẹ̀kọ́ wò là ń fún àwọn ọmọ wa lóbìnrin tó láwùjọ lónìí ọ̀pọ̀lọpọ̀ láàmú owó kéwà ẹ̀kọ́ wo ni kéwú wo kéwú obìnrin obìnrin kóbìnrin ó kẹ́kọ̀ọ́ torí pé kóun ó lè jẹ́ olùkọ́ fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ àtàwọn ọkùnrin tọ́lẹ̀tọ̀ sí láti sójú ọ̀nà ẹ̀sìn kò sábúrú mbẹ̀ torí pé àwọn ọ̀yá wa tànà ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn ni wọ́n ṣe bá agbọ́rọ̀ ẹni yìí ní pé òun ló fún ọkọ rẹ̀ ní Islam àwọn sọ̀hábà wa ní àwọn òrí àti gbogbo àwọn olùkọ́tàn obìnrin kan tí sàdáàkí owó orí tó gbà tọkọ rẹ̀ fífẹ́ tó lóore tọ́lá àlùbáríkà tó ti ìyá anas torí pé anabi sallallahu alayhi wa sallam sọ́nà àdìs tọ́lá láàfin àpé lè ayin ya adiya allahu bika rajulan wahidan. khairul laka. min humri na'am. sallallahu alayhi wa sallam. humri na'am anabi ni kí ọlọ́run ó fi ẹnìkan mọ̀nà kó gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ ànábì ó lóore fún ọjọ́ ràkúnmí pupa lọ wọ́n pẹ́ táwọn fi mú ràkúnmí pupa wá ni pé nínú gbogbo ohun tó wọ́n jù ní nǹkan ẹ̀gún náà rakunmi pupa òun lọ wọn jù nítumọ̀ pé ọkọ̀ tó wọ́n jù láyé lẹ́ni ní nǹkan ẹ̀gùn téèyàn rà òun la lè gbèrú bẹ́ẹ̀ sí wọn wá ní ẹjẹ́ àwọ̀ sàdáàkì rẹ̀ níbẹ̀ náà tún ti mẹ́kọ̀ọ́ fún wa pé ṣé lè jẹ́ tí ò ní jẹ́ material thing tí ò ní tí a fojú rí báyìí ṣàpọ̀ ìsìláàmù rẹ̀ ló gba ìsìláàmù ó sì gba ìsìláàmù ó ní sàdáàkì òun nìyẹn wọ́n ẹ̀rí tún nìyẹn àti irú ẹni tánàbí sọ fún pé sàwájú túkà ha bí màmá kàmínà ẹjẹ́ àwọn àwọn obìnrin rẹ̀ àná ẹjẹ́ àwọn ẹ̀kọ́ táwa kọ́ lára wọn àwa táwa náà ń bẹ lónìí ẹ̀kọ́ wò láàfin táwa náà bá ní àwọn sifatil maratil muslima lára tó fi jẹ́ pé á jẹ́ ẹ̀kọ́ fáwọn tí ń bọ̀ lọ́la láwọn ọmọ obìnrin tọmọ pé òórí alágbájá òórí alágbájá bí wọ́n ṣe lọ ayé àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run kó ṣe gbogbo wa lórí rẹ̀. àwọn náà táwa náà jọkùnrin ọlọ́run jẹ́ ajẹ́ mùmínì dáadáa. ẹ̀yin náà tẹ́ jẹ́ ìyá wa ọlọ́run kó ṣe yín ní mùmínà dáadáa káwájọ kó pọ̀ nínú ọgbà jẹ́nà torí pé ntọ́lọ́run ọba sọ ni pé atọ́kùnrin àtobìnrin àní fi ṣe nìkan nínú yín àní fi ráre gbogbo wa lájọ wọ àlìjẹ́nà torí àlìjẹ́nà ọ̀rọ̀ ọ̀rùntọ́kùnrin nìkan máa ń bẹ̀ á pa ayùn bẹ̀ á rí i pé ńgbà tọ́lọ́hún tó dà níbi Adam ọ̀padà gbé àwọn ìyá wa náà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa ọlọ́mọdé aṣàfẹ́kù yín nínú àlìjẹ́nà mọ́jẹ́ yín ní aṣàfẹ́kù àwa náà ọlọ́run kò sí gbogbo wa ní èrò àlìjẹ́nà naam. jazakumullahu khairan ọlọ́run bá ní ṣe olùbánisọ̀rọ̀ kọlọ́n kọ́mọ́ sí kí àlìjẹ́nà léwọ ẹnìkọ̀ọ̀kan wa. àmín bẹ lọ́run nínú àánú Ramadan ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run dákun bí ṣe ń lọ yọ ọlọ́run jẹ́ kó mọ jẹ́ pé àmọ̀ tó bá kù nínú ẹ̀ṣẹ̀ táwọn di ọmọ tuntun. lẹ́yìn wá gbà náà a tún ní ìkéde kan fún àyẹ̀yẹ̀ wa nílé ẹ dákun nítorí tọlọ́hun nọ́mbà tó jẹ́ ti nọ́mbà prógráàmù yìí pè fúnra wa pé kìí ṣe ọ̀rọ̀ mẹ́sẹ̀gì àbí àwọn personal number tiwa tí oníkúlùkù máa ń pè so ọlọ́run yóò sàwá ní ẹ̀san olóore ọlọ́run sì dóòtù wá ìfẹ́ ọlọ́run lẹ́ni gba ọ̀dọ̀ àwa ọmọ kéékèèké méjèèjì ọlọ́run àwa sàn yín lẹ́san olóore o. àwa tá a bá wá ní béèrè kan àbí kejì láti béèrè lórí ètò wa lónìí zero nine zero seventy seven seventy one eighteen eighty one òní àmọ̀ pèsè gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ìpè tí wọlé mẹ́ẹ̀ tí àwọn ìwà àbí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì zero eight zero seventy five seventy seven eighteen eighty one naam. tọ́ ẹ ti wà pẹ̀lú wa o. kàmọ́ ọ̀sán wàlẹ́kùn sára orúkọ yín bí tẹ́tí ń pè. wà á lálẹ́ wàlẹ́ àìsọ̀lẹ́ mi. naam. a kó ètò. orúkọ yín àti bí ọlá ti ń pè. naam. Ajia Kadija ní pé. Láti bo. Kadija láti. Kadija láti Èrúwà. Láti Èrúwà. Allahu akbar. Ẹ̀kọ́ kalẹ̀ yọ̀ọ́ dọ́dọ̀ wọn. Naam. ẹjọ ń béèrè mi nìyí tí èèyàn bá lọ́kọ tọkọ kú tó ti dàgbà díẹ̀ ó tàn wá ní òun ní kò sì ṣe sí iná kò ṣe kẹsàn tó lè wà bẹ́ẹ̀ ní da. ń tó bá pé òun ò ní ṣe sìnà ń ṣùgbọ́n tó bá rí pé ara ṣe tó tó fi ẹ̀sìn ni ṣùgbọ́n tó bá ọ̀sàbùrú mẹ́nu òfin ẹ̀sìn ọlọrun ọba. naam ajé akọ̀dé já láti ìlú èrúwà ẹrú ọlọ́run kẹ́ni ká fún ní al kan bíáwọn nílá ìtàhálà lẹ́yìn ètò bóyá kẹ́ pé nọmba wa padà nọmba zero eight one eighty seven ninety nine eighty seven nine sixty one eighty nine. láti naam wà láti Isa naam. naam. salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. Ìkúwà wọlé. Náà ọ wọlé o. Àwọn aleykum. Wa aleykum salaam wa rahmatulah wa barakatu. Àmọ̀ sún kò lẹ́gbẹ̀rẹ́ jọ wa. Mọ́mí Fàfáyá láti gbòó. Mọ́mí Fàfáyá láti ìlú gbòó. Ní ìbéèrè yín mà. Naam. Ìbéèrè yín àwọn dàbí pé ó ti rebete mọ́mí kàfáyà ọlọ́kọ́ba tó yín naam àti gbogbo àwọn obìnrin dáadáa nínú ẹ̀sìn naam. tó zero eight zero seventy five seventy seven eighteen eighty one naam asalaamu alaykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín mi jẹ́ jíǹgbè. àpò ìsinmi yín ṣìkà rẹ̀. orúkọ yín mi jẹ́ jíǹgbè. alájà sọfrat láti òkè sílẹ̀ ṣáàtì. náà ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ẹnìkan ló béèrè lọ́ọ̀nì má ní màá bá béèrè. ó àgbàlagbà ni kì í ṣarúgbó bẹ̀ tó ti dàgbà nílé ọkọ ọkọ rẹ̀ wá ṣaláìsí. ó wá ní òun ò fẹ́ súnkú ṣùgbọ́n òun fẹ́ jókòó táwọn mò ń ó wá fún àkọ́jú ẹ̀ ó wá ló ń ní òun ó fi sọkọ nítorí òun ó ṣe yege fún. wọ́n á yẹ kí màá bá béèrè pé ṣó tọ́ sí naam naam ọlọ́run kí ó bá a sẹ́yìn lẹ́sàn dáadáa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé màfóòmù tó ń pè ní okó sísú ní islam pé ẹ̀gbọ́n kú ó fi ìyàwó sáyé kábúrò rẹ̀ ó wá fẹ́ kó jogún rẹ̀ kò sí ṣùgbọ́n tó bá fẹ́ fẹ́ nígbà tó bìnrin yẹn bá jáde ìgbélé ọkọ rẹ̀ kú jáde ìdátù ìdátù wàfáàtì tọkọ rẹ̀ yálà ń bẹ́nu ilé ọkọ yàbó kó padà sílé wọn ẹni tó bá fẹ́ fẹ́ nú ẹbí ọkọ àwọn ní ọsẹ lọkọnu fẹ́ dà lọ́tọ̀ ní kéde páwọn ẹbí ni ó pe gbogbo àwọn ìyàwó yẹn jókòó pétọ̀ àfa fatai àfa yusufu èwo ni wọ́n mú náà ìyàwó bọ̀dá rẹ̀ yìí tí ọwọ́ amú tí ọwọ́ asàbálẹ̀ gi bọ̀dá rẹ̀ eléyìí ọ̀lẹ́tọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì inú ọwọ́ awo pé àwọn wa pè ọ àkọ́bí ọmọ àwọn pé káwọn oṣù ìgì nítorí pé kọ́ẹ́ pé àwọn ó kú láì ní ìgì àti dáhùn rẹ̀ pé tó bá wọn kó àwọn oníṣèṣin náà tó wọ́n sì ti dàgbà wọ́n lè mọ́ lọ́kọ míì mọ́ tó wọ́n sì rí i pé gbogbo àwọn tí ń bẹ lábúrò ọkọ àbẹ́gbọ́n ọkọ tó wọ́n lè pa wọn fáwọn ọ̀rọ̀ gbọ́n òwu àwọn pé fọ́ọ̀sì yẹn sí ṣùgbọ́n tí yorùbá mọ́ fi jà àwọn obìnrin pa ni pé ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ pín ogún tó bá tẹ̀ jáwọn tó ní dúkìá òun ìfẹ́ pín ogún àwọn obìnrin fún wọn wọ́n wàá pé kí wọ́n fẹ́ báyà burúkọ àbẹ́gbọ́n ọkọ kọ́mọ darí dúkìá yẹn à ń sẹ́ lọ́hùn lára wọn o ni pé ọ̀wá lẹ́tọ̀ kún apá àwọn sọ èyí fọmọ ẹni àìfẹ́ ọmọ ẹni hurri mati aleikum ummahatukum aya quran ni èèwọ ni kò sí ní jẹ́ pé wọ́n fẹ́ yìí sọ èyí fún ọmọ mi ṣùgbọ́n tó bá kó àwọn bá lè jókòó bẹ́ẹ̀ àwọn òní ṣe sìn náà fáwọn jókòó táwọn ọmọ òun kò sí láì fi ń bẹ nínú ẹ̀sìn Allah subhanahu wa ta'ala. jazakumullahu khairan ọlọ́run bá tí <clears throat> ìyẹn bá fẹ́ kí n wá sámú. wọ́n ti kí ẹ̀yẹ́ ti dìde ẹ̀rẹ́ kí n ṣáì. ẹ dákun báwo ni ṣé ẹ lè mú ìwọ̀n sáyẹn kí n fi ásámú lẹ́yìn bá kí n bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ní ìsìlámù yẹn. àwọn kan kí òun tàràwì lọ́wọ́ ásámú àbí àwa ti fẹ́ kí ìṣá àwa débẹ̀ a lè tò lẹ́yìn wọn eléyìí ń bẹ nínú àwọn tíra kódà tíra àwọn tíra àtijọ́ tíra àfikún pé wọ́n ń pè sọ́látùl muftarid halfil mutanafil ìkírun ẹni tó fẹ́ kí ọ̀ràn yẹn lẹ́yìn ẹni tí ń yan náfìlà ohun tá a ṣe ni pé tá a bá jọyìn wọn pẹ̀lú àníyàn ìṣá nígbà tí wọ́n bá sálámọ̀ níbi rákà méjì àwàkí méjì méjì ni wọ́n mọ́ sálámọ̀ níbi ásámú ọ̀nà àkọ́kọ́ ni pé nígbà tí wọ́n sálámọ̀ yẹn àwa lè dìde káwọ́ lọ mú méjì yòókù ìṣá ìwà wa náà láyé kan lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn kẹ́rin gbà táwọn sálámọ̀ yẹn àwọn ò wa á yọ jọyìn pé àwa dákẹ́ ńgbà yẹn àwọ̀ sálámọ̀ á kọ̀pìlìtì mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n gbà wọ́n bá sálámọ̀ ẹlẹ́ẹ̀kejì àbàwọn sálámọ̀ àwọn sẹ̀ wọn bí tàràwí ẹ̀rí tó súnmọ́ ń tò sí yàtọ̀ sáwọn tíra tọ́nà rẹ̀ jìn káwọ tíra tó ń pè ní kitabul fiqh ala madhahib al-arba àti sahihu fiqh sunna àbá ọ̀rọ̀ yìí ń bẹ̀ so ọlẹ́tọ̀ àlèsí bẹ́ẹ̀ naam. naam gbà tí lọ. Wàlẹ́kùn sẹ́lá wàlẹ́kùn sẹ́lá. Orúkọ yín bí bẹ́ẹ̀ sí ń pè. Naam. Naam ìbéèrè yìí náà nípa àwọn orúkọ kan nípa àtìmáyìnlá ìlú sínẹ́tà àwọn jẹ́mà àbí mọ̀ẹ́yìn mọ̀ẹ́yìn àti àwọn orúkọ míì tí wọ́n máa àbí jẹ̀lín náà lánàgẹ́ta àti àlàyé lè ah, rẹ̀ ní sókí àwọn tó bá jẹ́ àwọn orúkọ Allah subhanahu wa ta'ala kì í ṣe ohun tí ọjọ́ pé yẹn lèyàn kẹ̀ fún ọlọ́run lóko tó wà tàòkìfíyà ni mo tán kò ní tàòkìfíyà ni pé ọwọ́ prescriptive ọlọ́run ló prescribe pé ó kọ́ tèmi ń jẹ́ ni àìfún lóko tó wà ni pé àwọn tí ò wá rinlẹ̀ tí ò lẹ́rìí nínú hadith àbínú ayé alukur'an tọ́lọ́wọ́n ọba òpera rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó lè jẹ́ sífà fọlọ́run aláwọ̀kọ́ irú sọ̀gbúrù ọlọ́run kò sí wọn kò rinlẹ̀ pé ọlọ́run pera ẹ̀ ní sọ̀gbúrù ẹ̀yàn mọ̀ jẹ́ sọ̀gbúrù sọ̀gbúrù ni kò sí abdu sọ̀gbúrù bákan náà ni mu'in mu'in mu'in ni kò sí abdul mu'in bákan náà ni mu'iz mu'iz náà òun ni ò sí ń bẹ rashidi ò sí ń bẹ ọlọ́rẹ̀ pẹ̀tẹ́bẹ́ láàfin ní níbùkátà sí káwámọ̀ nípa ọlọ́run ọba tó dá wa á mọ orúkọ rẹ̀ á mọ àwọn òròyìn rẹ̀ á mọ àwọn òsì rẹ̀ ló fi jẹ́ pé ńgbà tá a bá fẹ́ pè àmọ́ ọkọ̀ tá a fi pè tá a bá fẹ́ ròyìn rẹ̀ àmọ́ tá a fi ròyìn rẹ̀ ara àwọn tí ń já jẹ́ mùsùlùmí lélẹ̀ lára òpó ìgbàgbọ́ tá a pè fún wa ní pé al-imanu iná ìlélẹ̀ tí a bá fún mi. jazakumullahu khairan ajé akadé jẹ́ láti ìlú Èrúwà tàbá ti kó lórí ètò ìsìn ẹ̀rẹ́kùn ẹ̀pẹ́ nọ́mbà wa zero eight one eight seven ninety nine sixty one eighty nine títí ọ̀la tí a tún mọ pàdé subhanakallahumma wa bihamdika la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الهك ليظهره على دين كله وكفى بالله شهيدا يا ربي إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء